adúpẹ́ fún ọlọ́run àti dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí <clears throat> ọba tí ó tún ṣe ní ọ̀rùn fún wa láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá abẹ́lọ́run nínú títóbi rẹ̀ kí ọlọ́run mọ́ṣáì kọ́ sínú tákàndá iṣẹ́ rẹ̀ wa abẹ́lọ́hún kó ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà bákan náà àlékún dáadáa fún àwọn olùkọ́ wa àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń bẹ láyé inú wọn ọlọ́mọba ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́ sọ́ọ̀lù ọlọ́mọba foríjì wọn látara bẹ́ẹ̀ àwọn abẹ́lẹ́ ohun èyí tí a tún máa ṣe lálàyé fún wa lénìí nínú ọ̀rọ̀ ọlọ́run abẹ́lẹ́ ohun títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìdí kò ṣe wá láǹfààní ọlá títóbi ọlọ́run. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu. لا تحرموا طيبات ما أحل الله لكم لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما أقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم ۖ ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tó ṣe wípé ó náà lọ́ba tí ó kẹ́ gbogbo wa láyé tó bá sì ríjọ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ níjọ́ náà abẹ́lẹ̀ ohun kó mọ́ṣẹ́ ẹ̀ka wá kùnú ẹni tí ó kẹ́ níbi tí a bá tẹ̀síìrì wa dé lánàá à ń ṣàlàyé fún wa àwọn tí ọlọ́run ọba tó dá wa tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa tó sì kì wá nílọ̀ wípé a ò gbúdọ̀ sọ́dẹ̀ wọ̀ yálà fúnra wa ni àbí fẹ́ lòmíì torí pé àṣẹ pé nǹkan jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ló ní àṣẹ pé nǹkan jẹ́ èèwọ̀ ọlọ́run ọba nìkan ló ní ọlọ́run ọba wa ń jẹ́ kó yé wa nínú àyà yìí wípé kò sí nínú ìntàfisábẹ́ ni wa láti máa sọ ń tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ di wọ̀. ọlọ́run ọba ni ya ayyuhalladhina amanu ọlọ́run ní mo pè yín tí ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́ ẹ gbà pé ọlọ́run ọba nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí kásìn tẹ́ ẹ sì gbà pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrúsìn ọlọ́run ọba ní tẹ́ ẹ sì gbà pé òun nìkan yín gbogbo àwọn ànábì pátápátá ọlọ́run ọba ni la tuharrimu tayyibati ma ahallallahu lakum ọlọ́run ọba ni ẹ má sọ dèèwọ̀ fúnra yín àbí fẹ́ lòmíì àwọn nǹkan mèremère àwọn nǹkan tó mọ́ nínú àwọn tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún yín àwọn nǹkan tó mọ́ tó sì jẹ́ halal nǹkan méjì ló papọ̀ ọbẹ̀ ma halalan tayyiba kí nǹkan ó jẹ́ halal kó sì tún jẹ́ nǹkan tó mọ́ ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá gbogbo ń ta ṣe lẹ́tọ̀ọ́ fún yín méjèèjì máa pé bẹ́ẹ̀ àní ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ pé kẹ́ ẹ máa jẹ́ àfi kó ṣe pé tẹ́ ẹ bá jẹ́ kò ní kópa lára bálẹ̀ àfi ara yín kò sì ní kópa lára bálẹ̀ àkà yín torí pé tọ́ yìí bá nǹkan tó mọ́ ni kò sì ní sí nǹkan kan tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ àyàfi kárí wípé yàtọ̀ sípọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ àwọn ìpalára ń bẹ níbẹ̀ fún àgọ́ ara wa àti fún làákàyè wa ọlọ́run fi sọ pé ya yọ alẹ́ di iná àmánu ní mùpẹ̀yìn tẹ gbọ́ gbọ́. ó ṣe léèwọ̀ ẹnikẹ́ni ò gbúdọ̀ wọ fúnra àbí sọ́dọ̀ ìwọ̀ fẹ́ lomi tajibati ma ahallallahu lakum àwọn tó mọ́ níbi tọ́lọ́hún ọba ṣe lẹ́tọ̀ fún yín àwọn nǹkan mèremère ayé tọ́lọ́hún sì ṣe lẹ́tọ̀ ẹnikẹ́ni ò gbúdọ̀ sọ́dọ̀ ìwọ̀ fúnra ẹ̀ kẹ́nìkan wá sọ wípé ó ti dè ìwọ̀ fóun òun ò ní lo ọkọ̀ bẹ́ẹ̀ yẹn sì pè ń pé ẹ dákun àfa ẹja gbẹ́yìn débi tẹ́yìn lọ́kọ́ ah, haram ọlọ́run bá lẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èyí ni ò yáwọn èèyàn kan lénìí táwọn fi bọ́rọ̀ tiwọn débi pé àwọn ò tún gun ọkọ̀ mọ́ látara ìmánì ìmánì tó ṣe wípé orí àìmọ̀kan ni wọ́n gbélé gbogbo ìmánì tí bá ń bẹ lórí àìmọ̀kan ànú ni torí pé ìmánì gan ọ̀pá tó gbé dúró oná nìmọ̀ ọlọ́wọ́n bá fi sọ nú alukur'an ọlọ́wọ́n bá ní wàkúl ọlọ́run ní wa'lamu annahu la ilaha torí wípé al-ilmu ló fi ṣáájú wa'lamu kótó kan la ilaha illallah al-ilmu qabla al-iman torí pé tó o bá nímọ̀ ó sì gbàgbọ́ mú ó máa fara nira rẹ láyé ó sì máa rò pé gbọ́lọ́wọ́n ọba gbọ́. làwọn kan fi bá tiwọn dérí wípé ẹsẹ̀ làwọn máa rìn kiri ayé ẹlòmíì lè rìn láti èkó sakure yìí bẹ́ẹ̀ bá pàdé rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ bá ní ọ̀nà ah, ìrìn mélòó náà ló kù mo fẹ́ wà Àkúrẹ́ nìsín sẹ́kùsẹ̀kù sẹ́kù á wà Àkúrẹ́ èèyàn ń bẹ lọ́rẹ̀ ọlọ́run fẹ́ wà Àkúrẹ́ nígbà bá fi rúnrún ọjọ́ méjì á wà Àkúrẹ́ bẹ́ẹ̀ bá wá súnmọ́ yóò sì máa fojú pẹ́yìn òní mọ́nì yóò fi máa wò yín gbogbo àwọn nǹkan báyìí yóò wà ní kàkà tó òun ó fi gun ọkọ̀ òun ó sì lọ wá ràkúnmí òun wà máa gun ràkúnmí bẹ́ẹ̀ bá wa sọ pé ràkúnmí tó ń gun ṣebí títì ìjọba náà ni ràkúnmí òun gbà ọ wá lè sọ pé ọ̀dà òun sì lọ máa gbanú gbó gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá kì wá nílọ̀ pé ká jìnnà sí ká má wàá sọ ẹ̀sìn di ìnira kò sì sí ìnira nínú ẹ̀sìn ọlọ́run ọba mi sọ pé la tuharrimu ma ahalla ma ahalla Allahu lakum ọlọ́run ọba ni ẹ má sọ di èèwọ̀ fúnra yín àwọn mèremère mèremère àwọn nǹkan mèremère nínú àwọn nǹkan tá a ṣe fún yín ọlọ́run ọba ni wala ta'tadu ọlọ́ni ẹ má sì tayọ àlà ẹ má ṣàṣejù lánàá a ṣàlàyé fún wa pé àṣejù nídìí àwọn ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa ìtumọ̀ méjì ló ń bẹ fún ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ó náà ni kéèyàn ó máa ṣe tahrimu tojibat kéèyàn ó sọ àwọn ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan mèremère ayé kéèyàn ó sọ di èèwọ̀ fúnra ẹ̀ àbí kó sọ di èèwọ̀ fáwọn èèyàn nínú àwọn àṣejù ni ìtayọ àlà ni aṣàlàyé yẹn lánàá nípa àwọn kan tó lọ bá nàbí sallallahu alayhi wa sallam tó láwọn ò ní níyàwó mọ́ tó láwọn ò ní jẹun mọ́ táwọn kan tiẹ̀ láwọn ó tẹra àwọn lọ́dà káwọn mọ́ bá mọ́ mọ́ ní fura mọ́ ìfẹ́ sóbìnrin mọ́ ǹjẹ́ gbà fún wọn bí là ànábì ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ anabi ni ẹ máa tọ̀ mí lẹ́yìn ni èmi tí mo já anabi ọlọ mo níyàwó mo sì máa jẹun kì í sì ṣe gbogbo òru ni mo fi yan náfìlà máa máa sùn màá sì máa jí yan náfìlà faman ragiba an sunnati falaysa minni anabi lẹ́yìn tó bá ti wọra rẹ̀ pé tòun máa ṣe jù mí lọ kì í sọmọ lẹ́yìn mi má a sọ̀rọ̀ lórí abala yìí lánàá abala kejì tàṣejù ti fi máa wọnú àlámọ̀rí ẹ̀dá. E òun náà ni wípé àwọn ntọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ èèyàn máa lẹ́tọ̀ọ́ èèyàn ò pé ní haram àmọ́ àtànáhùn bìtọ̀jìbáàt ìjáyé gbẹdẹmukẹ pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ títí títí tí àwọn ẹ̀tọ́ wọ̀nyí tún wá mú ni kọlu ọlọ́run ọ̀nà kejì nìyẹn àwọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa bẹ́ẹ̀ yóò bá kíyè sára èṣù tún lè lúgọ síbẹ̀ nìyẹn lóòótọ́ ẹ̀tọ́ ni ṣùgbọ́n tó o bá kíyè sára o tún lè tibẹ̀ ya pa àṣẹ ọlọ́yà ayọ́lẹ́dínà. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أهل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين ولا تعتدوا ọlọ́ni ẹ má tayọ أما ẹ má ṣàṣejù lórí àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má tún wáá jẹ́ kí àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ yìí kó tún wáá mú yín lùgbà ọlọ́run jẹ̀mọ́ bẹ́ẹ̀ yóò bá kíyè sára oúnjẹ tó jẹ́ halal ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa jẹ̀mọ́ bẹ́ẹ̀ yóò bá kíyè sára bó o bá tún jẹ oúnjẹ tayọ àlà ó tún ṣe lọ́hùn omi táàrí ń halalu ni lọ́lọ́wọ́n bá ṣe fún wa bẹ́ẹ̀ yóò bá tún fi làákàyè sí èyí ó tún ṣe lọ́hùn látara pò fẹ́ mú mi kakọ́lé halalu lọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò bá tún fi làákàyè sí ó tún lè mú yàn kọlu ọlọ́hun kéèyàn ó lo ọkọ̀ nínú tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú àwọn tọ̀jìbáàtù ni ṣùgbọ́n téèyàn ò bá tún

ó máa wà bọ́rìn òun fẹ́ ni táwọn òjòjò máa ìwé ẹsẹ̀ gbọ́kùnrin bẹ́ẹ̀ sì ni ìtọ́lọ́wọ́n bá ṣe fún yìí halali ni tọ̀jìbáàtì ni bẹ́ẹ̀ yóò bá wá kíyè sára gbogbo ẹni tí yẹ kí ọ tẹ́lẹ̀ wọn ò mọ̀ kí ọ gbàtọ́ ń fẹsẹ̀ rìn ẹni tí yóò sálámà sí ọ nígbà orí pọ̀ wà á nú ọkọ̀ sáwàlẹ́kùn yóò sálámà bẹ́ẹ̀ yóò bá wá kíyè sára àwọn ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ́ fún ni ó tún lè mú ni kọlu ọlọ́run kéèyàn má tún lọ ṣẹlọ́n látara ẹ̀ ọ̀nà kejì ni ẹ náà ọ̀nà tíyàn fi máa ń tayọ àlà ọlọ́run ọba fi ni wà látà àtàdúwọ́ ẹ má tún lọ tayọ àlà lérí àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi afáwa àtúnyà ọmọ ọrùwà àwọn nǹkan yìí ló fà á tánàbí fi sọ nínú hadith tafa ìgbà wa anabi ní láyà blogu abdu an yakuna minal muttaqin hatta yada'a ma la ba'sa bihi hadaran lima bihi ba's òjíṣẹ́ ọlọ́run ọba ó ní ẹnikẹ́ni nínú yín tẹ́ ẹ jẹ́rùsìn ọlọ́run ẹ̀ tí ì lè dépò olùbẹ̀rù ọlọ́run tó tọ́ ó dìgbà tẹ́ ẹ̀ bá ń yẹra fún àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ wá ń dọ́gbọ́n yẹra fún pẹ̀lú àníyàn kẹ́ ẹ má lọ kó sínú ìtọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ àwọn nǹkan mi ń bẹ kì í sàrámù ṣùgbọ́n ẹni tó bá ń kíyè sára yóò máa sọ́ra pé a tún fi gbogbo ara ṣe é tán kó mọ̀ tó wá di pé a gbàgbéra ká máa lọ kó sínú ìtọ́lọ́wọ́n bò fẹ́ báwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn àwọn nǹkan mi bẹ téyìn ó rò pọ̀ yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wo ni ní máa fi gbogbo ara ṣe bẹ́ẹ̀ sì ni kì í sàrámù in tó ń bà wọ́n lẹ́rù ni wípé ká má tún wá lọ kó sínú haramu látara pé a fẹ́ ṣe halal ọ̀gọ̀rọ̀ nǹkan bẹ lẹ́ni tọ́já halal ṣùgbọ́n tó sì ti ń di haram báwọn èèyàn lọ́wọ́ níbi àìkíyèsára ọlọ́wọ́n bá fi ní wọlé àtàtàdún ẹ má tayọ àlà nínú tayọ àlà òun náà ni kéèyàn ó má kíyè sára níbi àwọn nǹkan tó jẹ́ halal alìyìntìdá fìlmọ̀tọ́ ìmùwàlùmọ̀ṣọ́rì ìtayọ̀ àlà ń bẹ níbi nǹkan jíjẹ ìtayọ̀ àlà ń bẹ níbi nǹkan múmu bẹ́ẹ̀ yẹn bá yó tó tún wá ń jẹun lékè ayo èyí ó sì tún sẹlọ oúnjẹ tí sì ń jẹ yìí halal ni ṣùgbọ́n látara àtayọ̀ àlà níbi oúnjẹ ó tara rẹ̀ sẹlọ́hún bẹ́ẹ̀ náà ni nǹkan múmu kódà ẹlòmíì oúnjẹ ó bàbàrà lẹ́mìí rẹ̀ débi wípé ẹ̀sìn ọlọ́run sì fẹ́ bọ́ mọ́lẹ̀ ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ pé à ah, àwọn ò lè má jẹun lẹ́ẹ̀fì mọ̀ rẹ lómi tó pa ah, ibi èèyàn gbọdọ̀ jẹun bíi à àwòsàn èèyàn bá jẹun bíi <laughs> ọlọ́run kò bínú sí yàn nítorí oúnjẹ téèyàn bá ti lè ní alùwárà hàn kéèyàn ó lásàjẹ àwọn àfọwọ́ni alwarau àsàjẹ bẹ́ẹ̀yàn ó bá sọ̀ra níbi nǹkan jíjẹ èyàn ó sì tún ṣe lọ látàrẹ̀ ìtayọ àlà níbi nǹkan jíjẹ ó ń bẹ ìtayọ àlà ó ń bẹ níbi aṣọ wíwọ̀ ọlọ́run ọba ṣe é lẹ́tọ̀ọ́ fún wa ká lo aṣọ khuzu zinatakum inda kulli masjid ọlọ́wọ́n bá ní ẹ lo ẹ múra dáadáa nígbà ẹ bá fẹ́ lọ sin lọ́hún nígbà ẹ fẹ́ jáde ẹ dáadáa arákùnrin kan àwọn méjì arákùnrin náà fẹ́ lọ ó wá wá bẹ ànábì wò kan ànábì wá wà níjókòó ìrìn àjò tí wọ́n ti ń gbogbo eruku ti gbogbo ara ẹ̀ ó wà nábì lọ́kàn ó wá sọ lórí ẹ̀sìn ó tún gbogbo ara ẹ̀ ṣe dáadáa ó gbọ́n gbogbo eruku ara ẹ̀ dáadáa ó wá lọ jókòó níbi tánábì ti ń ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn anábì sì torí rẹ̀ dọ́rọ̀ dúró anábì ní inna fika khoslatayn yuhibbuhumullah alhilmu wal anat anabi ní wà méjì kan bẹ lára rẹ̀ ìwọ ọkùnrin Ọlọ́run nífẹ̀ẹ́ sí wà méjèèjì náà anabi ní onáà ní al kéèkárẹ̀ èèyàn balẹ̀ kéèyàn ó mọ̀mọ́ ní parahàn kéèyàn mọ̀mọ́ ṣe gàràgàrà alihilmu wal-anad ìfarabalẹ̀ àti kéèyàn ó sì kárẹ̀ èèyàn ó balẹ̀ kéèyàn ó ní sùúrù Ànábì ní wà méjèèjì tí ń bẹ lára rẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn afáàmù jáde ń bẹ wípé kí ni ìdí tí Ànábì fi sọ eléyìí ó ní parakùnrin yẹn kò kánjú pé mo fẹ́ lọ mo fẹ́ lọ rí àdéhùn mo ti rí Ànábì káyìn ó tún rẹ̀ ṣe tó fi lọ jókòó anábì sì torí ẹ̀ dọ́rọ̀ dúró ẹ̀sìn fẹ́ ká múra dáadáa àmọ́ níbi ipa fẹ́ múra dáadáa bẹ́ẹ̀ ò bá tún kíyè sára èyí ó sì tún tayọ ààlà níbi ìmúra ẹlòmíì bóyá fẹ́ ṣe ìyàwó ni yóò wá aṣọ wo ló lè wọ̀ yóò sáfẹ́ ṣe nǹkan tí gbogbo ayé ò lanu ó wá lè wọ singlet torí pé kọ̀mọ̀ yìí tó lè wọ̀ mọ́ ó ti ronú pé kí lòun lè múra múra wo ló òun lọ́fà tífẹ́ láò fi wọ́sọ torí pé sásọ tọ́fẹ́ ni òrí ni pé èwo lòun tún lè wọ̀ tí ó ju ayé lójú ní wọ́n máa wọ singlet nìkan àti pátá ìtayọ àlà ó ń bẹ níbi ìmúra bẹ́ẹ̀ yóò bá kíyèsára ẹlòmíràn ni pé ah òun fẹ́ jẹ́ wọ́n mọ̀ pé yẹn débẹ̀ òun ẹ lọ wò wò àwọn tó wà ń bẹ aṣọ wò bóun náà ṣe múra òun ò tí ì ní wa ẹnìkan wọ léèsì ẹnìkan wà ń kara ewu ló ń wá lè wọ o nígbà tí ọba ó lè ní ká bóun tó ewé jọ kóun gbé sọnù kóun lè wọ ntẹnìkan wọrú ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí àlẹ ìtìdá ìtayọ àlà níbi ìmúra ẹlòmíràn wà á múra àti tàǹbẹ ní ó ti mọ ọba kó agbádá láti ta ìtìdá wù ní ìtayọ àlà ni súnà ìmúra gbogbo ìmúra tí mùsùlùmí ọba mú tó fi dórí láwàní ńgbọ̀ wá wó láwàní tí wọ́n wá ń kó lẹ́yìn àyíwé ṣe láwàní tàbí mọ̀ kì ṣe ti súnà mọ́. ìrìntìdá ká mọ́ múra ní múra pé ìmúra pé ah mo fẹ́ jẹ́ wọ́n gbà mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ àlá gbogbo nǹkan pẹ̀lú wọn tí wọ́n sì wàlá tàìtàdú ẹ mọ̀ tayọ àlà bákan náà ìtayọ ààlà ó ń bẹ níbi àwọn nǹkan èlò nínú àwọn tọ̀yìnbáàt ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká kọ́lé ó ń bẹ ń bẹ ká lu ọkọ̀ nínú àwọn tọ̀yìnbáàt ni ẹ̀rọ léwọ́ tá a fi ń bára wa sọ̀rọ̀ ansẹ́ẹ̀tì yìí nínú àwọn tọ̀yìnbáàt ló wà ṣùgbọ́n téèyàn bá kíyèsára wọn a sì múni kọlu ẹlòmíì bó bá kọ́lé kan yóò tuntun wó torí pé lọ lóye ó tún rí mi tó bá tún yá yóò tuntun kọ́ yóò tuntun wó tó bá tún kọ́ yóò tuntun wó torí pé òun fẹ́ kí mẹ̀kúnnù ó débẹ̀ kí wọ́n ti wọ́n mọ́ rí sàníyàn pé àwa fẹ́ kọ́lé lèyìn ìyẹn sàníyàn pé mo fẹ́ gbélé mo fẹ́ jàǹfààní ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fún wa lẹ́tọ̀ọ́ kì í sàníyàn yẹn mọ́ àníyàn pé káwọn èèyàn ó débẹ̀ kí wọ́n sì ti wọ́n mọ́ rí i bẹ́ẹ̀ yóò bá wa sọ̀ra látara pé a fẹ́ lo ń lọ ń ṣe lẹ́tọ̀ ẹlòmíì ó tún padà wá ṣẹ́ lọ tó fi dórí ọkọ̀ lílò lẹ́ẹ̀fì máa rí wípé bẹ́ẹ̀ sì nílé ayé òkú kò dúró kan tó o bá ti fi rẹ lọ́kàn balẹ̀ ọkàn máa dààmú ni bọ́ bá wọṣọ kan bọ́ bá ní o tí ìfẹ́ káyé kankan o tó sùn ó tún rí lọ́rùn ẹlòmíì tó bá tún tún mo ma nígbà bá kan padà bá dé ni pé ó rí o. ṣètò ọ̀dọ́ bá sọ fún ọ pé èyí táwọn èèyàn tí ì lò náà ni òun tó o bá tún rìn jáde wó o ó rí i pé kò sẹ́ni kankan tó ti àfi wèrè nìkan nígbà bá tún rìn tó bá tún rí wèrè ah, wèrè náà ti rìn wò ó lọ́bi jẹ́ pé kéèyàn ó ní kọ̀nà kéèyàn ó ya ayọ̀ ọkàn pẹ̀lú tọ́lọ́wọ́n bá bá ṣe fún ni lèèyàn fi rí ìgbésí ayé ọ̀hún gbé alẹ́ ìtìdá ìtayọ̀ àlà ó ń bẹ níbi handset ẹlòmíì ń bẹ lórí ansẹ̀tì rẹ̀ gbogbo orin burúkú ayé pátá ó ń bẹ bẹ́ẹ̀ kékeré níbo etí ẹ̀rọ pé kúránì ni irọ́ ni yóò àmọ́ firi lọ́ba títì yóò gbogbo ohun ò yẹ kéèyàn ó ma gbọ létí ni ó fi máa gbọ́ sì ni àǹfààní ń bẹ bẹ́ẹ̀ yẹn ni tí ń bẹ wo ni kó wá ń gbà á lò oní ń bẹ lórí sẹ́ẹ̀tì tó ti si gbàrà báyìí owó obìnrin náà kọ́ níbẹ̀ òun ló sì gbé síbẹ̀ bẹ́ẹ̀ ṣètò yìbá tìyẹn bọ́lá ń ṣe ní kó lólò ń lòun ẹlòmíì ń bẹ tó bá mú sẹ́ẹ̀tì lọ́wọ́ báyìí ó di wákàtí kan ó sì ń ṣáàtì ó ń bíráùsì gbogbo àbúrò ayé pátá òní ọmọ òun bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé àwọn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa ọ̀nà tọ́lọ́hún fẹ́ ká fi lò ó òun ni ká fi máa lò ó kó mọ̀ wàá jẹ́ sábàbí ń tá padà tún ṣe lọ́hún lọ́lọ́hún ọba tún fi sọ pé wàhálà tààtàdú ẹ má tún tayọ àlà ó wù mí ni mo ṣe àwọn nǹkan yìí lẹ́tọ̀ fún yín ẹ má jẹ́ káwọn nǹkan yìí ó padà tún wá mú yín ṣe lọ́hún wàhálà tààtàdú inna Allah la yuhibbul mu'tadin torí pé ọlọ́run ọba tó dá wa ọba tí ò nífẹ̀ẹ́ sí àlàyìntìdá gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣàṣejù tó ń tayọ àlà lọ́lọ́run ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí wọn. alimuba awul halal àwọn tó lẹ́tọ̀ọ́ nínú àwọn tó lọ́run ọba ṣe fún wa kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà àwọn tó lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa kò nídàájọ́ kankan bí kì í ṣe ìdájọ́ ń tó bá bí lápèjúwe mùsùlùmí tọ́lọ́mbò láṣìírí tó ra ọkọ̀ sóníláàdá jọ̀mọ́ ṣé láàdá ń bẹ lórí pé o lu ọkọ̀ kò sí láàdá kankan lórí pé o lọkọ̀ ṣùgbọ́n níyàn tó fi rà á lè gba láàdá lérí ẹ̀ àbí gbẹ̀sẹ̀ lérí ẹ̀ lóbi jẹ́ pé gbogbo ntọ́lọ́wọ́n bá ṣe ní halal wọn ò dá ní hukmun mustaqil ìdájọ́ kò sí fún halal ìdájọ́ ń bẹ fún ntọ́bajẹ́ wájib tábà ní nǹkan jọ̀ràn yẹn ìtumọ̀ rẹ̀ pé tó o bá ṣe ọgbàládá bọ́ ọ bá ṣe ó jìyà nǹkan kan jẹ́ sunna ìtumọ̀ rẹ̀ ní bọ́ ọ bá ṣe ó gbàládá ṣùgbọ́n bá ṣe ó lẹ́sẹ̀ masnun àmọ́ tábà nǹkan jẹ́ halal tó bá jẹ́ mùbáhù bọ́ ọ bá ṣe òní ládàá kò sẹ́sẹ̀ bọ́ ọ bá sì ṣe òní ládàá ò lẹ́sẹ̀ àmọ́ ọ̀nà wo lèèyàn lè gbàgbà ládàá lórí pé èèyàn ṣe halal òun làníyàn téèyàn bá fi ṣe ẹni tó ra ọkọ̀ nítorí wípé láti ẹjọ́ ẹ̀ tóun máa ń kọjá níwájú kámpọ́ọ̀sì òun ìra obìnrin gbé ṣùgbọ́n àtọkọ̀ ti dé báyìí kóun wá ra ọkọ̀ tó ń bá jẹrọ adó wọn kàrà tẹ pínpín tó ń bá jẹrọ obìnrin bíi mẹ́ta ní ọ̀rọ̀ wa wọn ò mọ̀ rí wọn gbé kiri ẹlòmíì torí tó torí ẹ̀rá nù ẹlòmíì tra ọkọ̀ torí pọ́n fẹ́ máa fi ṣe four one nine ọba ti dúró lẹ́sẹ̀ títì èkó èkó bọ́ba ti wọlé ọ̀pá rinu nítorí torí ẹ̀rá nìyẹn àníyàn tí kò wọ́n fi ra ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló fi jẹ́ pé ta ni ó gba láàdá lérí ìtọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ tó o bá ṣe àníyàn rẹ ló fi gbalada àfọwọ́ Sheikhul Islam ibn Taymiyyah kọ́lọ́wọ́ bá kọ́ bá ayọ́nu sí wọn. wọ́n ní almubahu bi niyatil hasana yakunu khayra ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ téèyàn wá ń ṣe nǹkan yẹn tó bá ti jẹ́ pàníyàn dáadáa lèèyàn ní nǹkan yẹn ó sì máa jóore fún yàn lọ́dọ̀ wàbí níyà sèyí à yakunu sharra sọmọdẹ́pà níyàn bú lèyàn fi ń lo ìtọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ ọ̀hún wọ́n sì mọ ọkọ̀ ẹ̀ṣẹ́ lẹ̀ fún nítọ̀ torí pé wala yakunu fi'lu ikhtiyari illa bi irada kò sí nǹkan kan tọ́mọ ènìyàn ó ṣe àfikún láníyàn kan tó torí ẹ̀ ṣe ìdí nìyí tó fi jẹ́ pé mùsùlùmí tó fẹ́ ra ọkọ̀ kó wá dá láníyàn wípé tọ̀ ó láníyàn pé àkọ́kọ́ pọ́lọ́ ń ṣe é lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kó ṣe pé bóyá kó lè máa fi rí kó àwọn ọmọ àti ìyàwó rẹ lọ mọ́sálásí bóyá níjọ́ ọdún yídì ibi tó ti lọ máa kírun ọ̀pọ̀lọpọ̀ ọgbà lóye bá yídì ẹ̀wá tọ́lọ́n bá sì láti ti ń bára ọkọ̀ ń àwọn ará ilé mi mọ́sálásí jọ ń fi máa kó àníyàn ọgbà pẹ̀lú àníyàn pé ìdí tó fi ra nǹkan tó ra yẹn ọlọ́run kọ́ ládàá lẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé kò sáníyàn kankan lérí ẹ̀ ò ní ládàá ò lẹ́sẹ̀ àmọ́ tó bá yẹ pàníyàn bú ni wọ́n kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọ ìyẹn ni ká wá gbélé rí gbogbo mubahat gbogbo tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún ni àníyàn wo la fi ṣe àfọ àwa sheikh islam ibn taymiya ọlọ́run ọba kó bá a sí wọn wọ́n ní tí ẹrú sìn ọlọ́run tó bá dà níyàn pé ntọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ́ yìí mo fẹ́ ṣe kí n má bàa kó sínú ntọ́lọ́ ń ṣe léèwọ̀ yóò gbà ládàá káníyàwó ẹ̀tọ́ ni nínú tọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ káfẹ́mi ìyẹn wá jẹ́ ọ̀dọ́ ó wá ń bẹ̀rù wípé òun ò fẹ́ ṣe sìná ṣùgbọ́n òun fẹ́ fẹ́yàwó àníyàn tó ní ọlọ́run sì tún kọ́ ládàá lẹ̀ fún pé kò fẹ́ ṣe sìná àníyàn tó fi fẹ́yàwó nìyẹn yóò sì túmọ̀ ẹgbà láàdá lérí àníyàn yẹn torí pa anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní wà fi búdìrín ahadikum sọ́dákọ̀ anábì ní kódà ẹ máa gbà láàdá lérí ìbáṣepọ̀ tó bá wá láàrin ọkọ àtìyàwó wọ́n tún máa kọ́ láàdá lẹ̀ fún yàn ah, àwọn sàbí ni ya Rasulullah ayati ahaduna sha'awata wa yakunu lahu ajr ṣé èèyàn tún lè máa jẹ̀gbádùn láàrin lọ́kọ láya kó tún ní ládàbí anabi ní bẹ́ẹ̀ ni anabi ní láwọn wà tó a fi hàrọ́ anabi ní tó bá ṣe sìnà ṣé kò lẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni anabi ní bẹ́ẹ̀ ni tó bá ṣe lọ́nà halali náà yóò gbalada sallallahu alayhi wa sallam sórí pé wọ́n tó ń ṣe sìnà nǹkan tó pọ̀ sọnù pò obìnrin tó tún lẹ́tọ̀ọ́ sí o tó ń bá ṣe sìnà tún kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ wá wo tó fẹ́ sínú ilé bọ́ọ̀ fẹnu kó lẹ́nu lásán ó tún gba ẹ wá wo bí ládàá gbogbo ọ̀dọ́ anabini ma'ashara shabab anábìnrin mo pẹ̀yìn ọ̀dọ́ man istata'a aminkumul ba'ata falyatazawwaj anábìnrin ẹni tó bá lágbára àti lè gbọ́ bùkátà obìnrin kó lọ fẹ́yàwó torí pé fa tó lè mójú èèyàn wálẹ̀ bí n tó lè sọ abẹ́yàn kúrò níbi ìsìnà bí kéèyàn fẹ́yàwó kò sí n tó dà bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pọ́pọ́lọpọ̀ ọ̀dọ́ lẹ́nìí ẹ òun fẹ́ jẹ́ kó wo ti gbá kó wo dà wo bí nàìjíríà ṣe rí má fi yẹn plan ìgbésí ayé bọ́ọ̀ bá sọ́ra ewu ọyọ lórí ẹ báyìí ò tí ì níyàwó èyí tó bá ti wà ń lẹ́hùn náà ni máa bẹ̀ lọ́n lé lórí wá fẹ́yàwó òun ṣe kán lọ náà nu tún wá máa tún gbìyànjú torí pàdánwò tó délé ni ọmọ forty five years mi ò tí ì níyàwó lágbájá ìwé lóde ọmọ sì ń struggle náà ni ọmọ sì ń struggle náà ni ah ebi bọ̀ báwọn seventy years struggle wo lọmọ fifty years tó ń struggle mọ́ tí ò tí ì níyàwó jẹ̀mọ́ látara adìẹ lẹ́yìn ẹni tó bá fẹ́yàwó pẹ̀lú àníyàn pé òun ò fẹ́ ṣẹ́ lọ́hún ọlọ́run sì tún kọ́ ládàálẹ̀ fún so ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ọlọ́run ọba ní ká mọ̀ ṣe léèwọ̀ fúnra wa tá a bá tún wá fẹ́ mọ̀ ṣe àwọn nǹkan ọ̀hún náà ká mọ̀ tún tayọ ààlà ká tún wá tún àníyàn wa ṣe lérí ìmọ̀ ṣe ń tọ́lọ́run ọba ṣe lẹ́tọ́ fún wa ọlọ́run ọba ní wàhálà tààtàdùn ẹ mọ̀ ṣe ń tayọ ààlà lórí àwọn ń ta ṣe fún yín ya ayọ̀ alẹ́ nílò àwọn. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين afawa إمام Qurtubi nínú tafsir wọn wọ́n mú àwọn ọ̀nà táwọn èèyàn fi máa sọ́ra tí wọ́n fi máa di ẹ̀mí wọn tí wọ́n fi máa gbé ẹ̀mí wọn dè tí wọ́n fi máa kóra wọn níjànú lérí ipá àwọn ò fẹ́ tara halali bọ́ sínú haramu nínú àwọn àáfàá tó ṣáájú nínú àwọn ẹni ọlọ́run àwọn ọ̀nà mẹ́ta kan ń bẹ táwọn èèyàn máa ń fẹ́ tẹ̀lé pítọ̀ ọ̀dà àfẹ́ kó sínú haramu lérí halali tá à ń ṣe ọ̀nà alákọ̀ọ́kọ́ wọ́n ní òun náà ni àwọn tó ṣe pé man yarọ sọ́rfà nọ́fṣì àni àwàkọ́ àríhà àni tìbá ìṣà àwátìhà àhọ̀rọ̀ lìyẹ̀dìlẹ̀lẹ̀ ò kìyàdùhà. wọ́n láwọn èèyàn kan ń bẹ tó ṣe wípé àwọn rí wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ gbádùn ayé lóòótọ́ ẹ̀tọ́ ni ṣùgbọ́n wọn ò fẹ́ kẹ́mi wọn ò ṣe wọn máa gbẹ́mi wọn wọn ò ní pèlè wọ̀ àmọ́ wọn ò bá ẹ̀mí wọn ò gbógun ti ẹ̀mí wọn wípé ẹ̀mí mi ò ní ṣe tí wọ́n bá gbóúnjẹ kankalẹ̀ oúnjẹ tó dùn pọ̀ tẹ̀mí ń fà á sí o lè ní ká fóun léyìí tí ò dùn pọ̀ tí ò dùn tó yùn láti lè fi tírèèni ẹ̀mí ẹ̀ kẹ́mi ò mọ̀ bá a mọ̀ sojú kòkòrò ó ń bẹ nínú ìlànà àwọn ẹni ọlọ́run tó ṣáájú wọn àmọ́ ṣùgbọ́n yàtọ̀ tó ń bẹ láàrin wọn àtàwọn aláìmọ̀kan ni pé àwọn ò ní sọ pé ìwọ ni tọ́ba èyí ṣe tẹ́ ẹ̀ jẹ ẹni tó bá fẹ́ jẹ kó jẹ kì í ṣe wọ̀ àmọ́ lọ́dọ̀ tòun òun fẹ́ fi re ẹ̀mí òun òun ò ní jẹ bẹ́ẹ̀ sì ni kì í ṣe haram ọ̀nà kan nìyẹn wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá nínú àwọn salaf wọ́n pè ní abu wọ́n pè ní abu hazim wọ́n arákùnrin náà kánà yamuru alalfakiya fayashtahiya ó ń lọ ọjọ́ kan ó wá rí èso kan èso ń wá wọ́ lójú pọ̀ ìsà ń wo títí títí títí fayakul mọ̀ọ́ídù kìlìjánná ó wá ń sọ fẹ́mi rẹ̀ mọ́ dára rẹ̀ láàmú èyí tó dáa jù yín lọ ọ jẹ́nu àlìjánná lọ èyí ló fi dùn rẹ̀ nú ọba kò mẹ́ ìṣesí àwọn kan nìyẹn nínú àwọn tó ṣáájú àwọn ó tírèmì ẹ̀mí wọn débi wípé ẹ̀mí wọn ò ní máa sojú kòkòrò ẹ̀mí wọn ò ní máa ṣe parahàn lérí nǹkan kan ọ̀nà kan nìyẹn mm. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tamkinu nafsi min ladhatiha awla lima fi'i min irtiyahiha wa nashatiha bi idraki iradatiha àwọn kan lọ́dọ̀ tí wọ́n wọ́n ní tí ẹ̀mí bá fẹ́ jẹ ápù tí ó jẹ tẹ́mi bá fẹ́ mu oyin tí ó mu oyin tẹ́mi bá fẹ́ lo ọkọ̀ tó dáa ó lò tó bá ti lo ojú ẹ̀ náà wálẹ̀ lọ́nà lọ́dọ̀ tàwọn ọ̀nà kan túnú táwọn fi ń rin ẹ̀mí ntẹ́mi bá ti fẹ́ fún tẹ́ ẹ bá ti fún yóò balẹ̀ ara yóò balẹ̀ ẹni tó bùkátà kún fẹ́ fẹ́ yàwó tó sì lágbára àti gbé bùkátà yàwó àwa ni pé ó yẹ kó o parí second degree kó tó má rí ṣe é mọ̀ wípé ara ò ní gbé mọ́ àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n ní ntẹ́mi bá ti fẹ́ òun náà ẹ̀sìn fún lásìkò tó bá ti jẹ́ halali ẹ̀fẹ́ mi kẹ́mi òun ò lè balẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ ìlànà àwọn kan nìyẹn ìlànà ẹlẹ́ẹ̀kẹta náà àwọn onímọ̀ òun náà ni tawasut òun náà ni wọ̀ntúnwọ̀nsì èyí làwọn àfáàní ó dáa jù nítorí pé méjèèjì àkọ́kọ́ ló léwu bọ́ ọ bá sọ wípé àwọn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ ọ wàá dun ẹ̀mí rẹ ní gbogbo ẹ̀tọ́hún ó padà tún kó nira bára rẹ̀ ó sì tún kó nira báwọn èèyàn míì náà ó sì tún lè fẹ́ mú sọ lẹ́nu wá débi pé ẹni tó bá jó ní mímọ̀ tó bá di wípé nǹkan yìí kò jẹ́ nǹkan yìí kò jẹ́ àwọn èèyàn ò ní béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ wọn ni ó jára mù ní òjò jẹ́ àwọn èèyàn náà bá ní jẹ mọ́ afọlágbájọ yìí jẹ bẹ́ẹ̀ sì ni kì í sàrámù òun ló kàn lóhùn ò máa jẹ àwọn èèyàn náà bá pa àwọn jẹ mọ́ nítorí pé lágbájá náà ò jẹ ṣùgbọ́n wọ́n tún wọ́n sì òun náà ni kò ṣe wípé gbogbo ntemi bá ti fẹ́ nínú àlàálì náà là máa tẹ́mi lẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan bá ń fà á mọ́ gbogbo ẹ̀ náà kọ́ là á fi dùn ẹ̀mí wọn ni ká wá dúró níwọ̀ntúnwọ̀nsì torí pé kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ọba ṣe wá ní ìjọ wọ̀ntúnwọ̀nsì a kì í ṣàṣe jù bẹ́ẹ̀ sì la gbọ́dọ̀ يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين إن الله dájú ọlọ́run la yuhibbul mu'tadin ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí ń bá ń ṣàṣejù ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ àwọn ọ̀nà tí ìgbàsàsejù yẹn pín sí méjèèjì náà la ti ṣe lálàyé ọlọ́wọ́n bá tún wá ń tẹ̀ síwájú ọlọ́wọ́n bá ní wa kulu mimma razaqakumullahu halalan tayyiba. wa kulu mimma razaqakumullahu halalan tayyiba. واتقوا الله الذي أنتم به مؤمنون ọlọ́run ọba ó tún tún ó ń pààrà ti sọ fún wa ṣáájú kó bá a lè yé wa ọlọ́run ọba ní wakulu mimma razaqakumullahu halalan tayyiba ọlọ́run ni ẹ máa jẹ àwọn tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ọba fi jí kìíyín razaqakumullahu àwọn tọ́lọ́run ọba ni èdè haúsá ni ṣùgbọ́n ti wọnú èdè yorùbá èyí tó jọmọ nínú èdè yorùbá mọ́lákùmù ńlá ntọ́lọ́wọ́n bá palẹ́sè fún yín tọ́lọ́wọ́n bá ṣe fún yín ọlọ́wọ́n bá ní ẹ máa jẹ àwọn àfa wọn lọ́wọ́n bá tú wálẹ̀ ṣùgbọ́n fi kọ́ ìlú sí halala tọ́yìíba kì í ṣe gbogbo ẹ̀ èyí tó bá jẹ́ halal tó tún mọ́ àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n ní kùlú tọ́lọ́wọ́n bá sọ níbẹ̀ ọ̀hún wọ́n ní ibaratun ani tamattu'i bil akli wa shurbi wa libasi wa rukub gẹ́gẹ́ bí mamu Qurtubi wọ́n ní kùlù kì í ṣe gbogbo ẹ̀ náà ṣé àjẹlé ni nínú tọ́lá wọn bá sì fi jíǹkì wá ni ṣáàjẹ ọkọ ni nínú tọ́lá wọn bá sì fi jíǹkì wá ni àti gbogbo nǹkan mèremère tọ́lá wọn bá fi jíǹkì wá ọlọ́run wá lo gbólóhùn jíjẹ nítorí pé níbi jíjẹ ó súnmọ́ púpọ̀ níbi tá a fi mọ́ madùn gbádùn nǹkan jẹ́njẹ́ wò nínú àwọn tá a fi máa dùn nǹkan jíjẹjẹ kan lẹ́ẹ̀fìrí pé láì kan alukur'an ọlọ́run bá ní wala ta'kulu amwala al-yatama ẹ má jẹ owó ọmọ òrukàn sẹ́yìn ẹ má jẹ owó ni. èyí jẹ́ ṣùgbọ́n àwọn ọba lo jíjẹ bìmánà al-intifa'u bihi ẹ má fi máa ṣègbádùn ara tiyín kẹ́ ẹ sọ́ di tiyín làwọn afáàfin wa mú jáde ń bí pé kùlù mọ́tò sí jíjẹ nìkan wá kùlù mimma razaqakumullahu ọlọ́wọ́n bá ní ẹ máa lò ẹ máa jẹ ẹ máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ mimma razaqakumullah àwọn ntọ́lọ́wọ́n ọba fi jíǹkì yín ntọ́lọ́wọ́n ọba pèsè fún yín lérílẹ̀ àtinú àwọn nǹkan tó yin yín ká ṣùgbọ́n tẹ́ẹ̀bà wa máa jẹ wọ́n halalan tayyiba àwọn tọ́lọ́ fi jíǹkì ayé pọ̀ ṣùgbọ́n àwọn èyí tẹ́ẹ̀ máa jẹ ń bẹ̀ halalan onáàlè tó jẹ́ halali. a ṣàlàyé fún wa nínú tẹ̀fsírì tó ṣáájú pé tí nǹkan bá jẹ́ halali ìmọ̀ kó tó pọ́lọ́ wọn bá sọ fún wa báyìí pé nǹkan yìí o mo ṣe ní halali fún yín àbíkánábì ó sọ fún wa pé nǹkan yìí halali ló jẹ́ àbí kó se wípé kò sẹ́ẹ̀rí kan tó ní kì í ṣe halali kò sì sẹ́ẹ̀rí kan tó pè ní haramu fún wa nígbà bá wò a tún yìí bá kì í ṣe ẹ̀gbin tó gbé nǹkan mi ń bẹ alimọ́ rẹ̀ rí inú Qur'an tó pè ní halali rí sunna tó pè ní halali ṣùgbọ́n tá wa ẹ̀gbin ni nǹkan yẹn jẹ́ ó sì tábàárí kílódì kínìdí tá a fi jẹ torí pé Ọlọ́hun Ọba ti sọ wípé wa yuhillu lakumul tayyibat wa yuharrimu alaykumul khaba'ith ọlọ́run ní mo ti ṣe lẹ́tọ̀ fún yín àwọn nǹkan tó mọ́ mo sì ti ṣe léèwọ̀ àwọn ẹ̀gbin ó ti wá kó sábẹ́ gbogbo tó bá ti jẹ́gbin pátá haramu náà ni kódà kó mọ́ ti ẹ̀rẹ́rì kankan fún pé nǹkan ìṣẹ́gbin ni ah, nǹkan yìí ó ṣe á máa tó bá ti lè jẹ́gbin tá a bá ti kà á sí ẹ̀gbin láwùjọ wa táwa náà sì fèlè uruf tá gbin ní nǹkan yẹn nǹkan yẹn náà nínú Islam kódà kọ́lọ́ mọ́sọ́ kánábì mọ́sọ́ ẹ̀gbin ni àgùdọ̀ jẹ́ lọ́lọ́wọ́n bá fi mú wá bẹ́ẹ̀ wípé wá kúlù mimma razaqakumullahu halalan tayyiba ẹ máa jẹ ẹ máa ṣàǹfààní látara àwọn ń ta fìjì kìí halalan ntọ́jà halali tọ́lọ́ ń ṣe ní halali tọ́jì bá ń tó sì jẹ́ nǹkan tó mọ́ ìyẹn wá ń sọ fún wa wípé àṣé ẹni tó jẹ́ haraman khabithan àgbọ́dọ̀ jẹ́ àgbọ́dọ̀ sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹni tó jẹ́ haram àbí kò tiẹ̀ jẹ́ aramu àbá àmàpá ni ṣùgbọ́n khabith ni ẹ̀gbin ni èèwọ̀ ló jẹ́ látara àjẹ eléyìí òun ló fà á tí àwọn onímọ̀ kọ́lọ́wọ́n ọba bá yọnu sí wọn pàápàá jùlọ ìmáàmù abu hanifa àìmáàmù shafi'i kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn làwọn fi dúró lérí wípé gbogbo ohun tí bá ti ń jẹ́ kòkòrò alhasharat tába mọ kòkòrò hasharat lọ́dọ̀ àwọn alárúbáwá àwọn hasharat bíi kòkòrò àyàn gbòǹkà báwọn pé haramu ni kí nìdí tó fi jẹ́ àrọ́mù àwọn kan bẹ nínú wọn tá a rẹ́rìí fún pé ọlọ́run ní àrọ́mù ni ànábì lára mu ni àwọn kan sì ń bẹ tá a rẹ́rìí kan pàtó ṣùgbọ́n nítorí wípé rírí táwa náà máa ń rí ẹ̀gbin ní kí ẹ̀ wá ní ẹ̀dákun ẹ̀gúsí hun ẹ̀ bá ń fi ayán méjì sí ah. ẹ̀mí ọkọ̀ kódà tọ́yẹ́ pé nu kọ́ńbọ̀dù rẹ̀ ayán pọ̀ ń bẹ̀ lóbi dẹ́kọ̀ yẹ ká máa dé àwọn ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa dé nǹkan wa àìmọye ẹlòmíì tó yẹ pé ọbẹ̀ ẹ̀gúsí àyàn ó ti kó bẹ́ẹ̀ ìṣe yóò tọ̀ sí yóò kú bẹ́ẹ̀ nígbà òun bá wá gbé tí ó fi àmàlà lé orí ẹ̀gúsí báyìí àyàn ni ó gbé tó yìí sọ ẹnu ah, yọ́sà gbígbé yín lé báyìí ẹ̀ lójú ẹ̀ pé akíndélé ah, yóò ìdí tó fi jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ tọdún wọ́n ní lórí àyà yìí pé ọlọ́run ọba ó ṣe lẹ́tọ̀ fún wa tọ́jìbát wàyọ̀ harimu aleikum khabaith ó sì sàn àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tó jẹ́gbin ọlọ́run ṣe léèwọ̀ fún yín dẹ́lílù yìí nínú Qur'an àti hadithi ìyá hadithi tí àfọwà Bukada àti Muslim gbà wá inú rìwáyà yà wá Aisha tánàbùwà Muhammad sallallahu alayhi wa sallam anabi ni khamsun mina dawab kulluhunna fasik anabi ni àwọn nǹkan márùn kan bẹ nínú àwọn nǹkan dábàá àwọn nǹkan tí ń bẹ bí ẹranko bí àwọn kòkòrò anabi ni márùn márààrún pòkì ni wọn ò ẹ jìnnà sí wọn algurab ẹyẹ kanakana ẹyẹ kanakana anabi ni ẹ jìnnà o ẹ má pàjẹ ẹ má jẹ torí pé gbẹ̀nẹ̀ walhadatu ẹyẹ kan ní jẹba náà walakorob akeke walfaaratu ọ̀fọ̀n walkelbulakur àti ajá dìgbòlugi arábìnrin ẹ̀ jìnnà sí wọn o má wàá sọ pé tí ìbá ṣe dìgbòlugi ńkọ ajá náà ajá làjá ń jẹ <laughs> mọ́jàjá kọ́mọ́sọ̀ pé ilé ìwọ ló tírèènì ẹ̀ kì í ṣe dìgbòlugi láà so látara àdé eléyìí ẹ̀rí yìí ń bẹ nínú ẹ̀rí tí àfáà wa ìmáàmù ṣàfi táwọn fi dúró lérí wípé gbogbo hasharat pátá gbogbo kòkòrò haram ni wọ́n nídìí táwọn fi sọ bẹ́ẹ̀ òun náà ní pẹ́ gbìnrín wọn. kọ́lá ìmáàmù Nawawi fil Majmu' tíra tó gbajúmọ̀ náà ń pè ní al-Majmu' ìmáàmù Nawawi ni wọ́n kọ́ wọ́n ní fi madhabil ulama fi asharatil ard kalhayat wal aqarib wal ju'lal wa banat wardan wal fa'ra wa nahwuhuma madhhabuna annaha haram wa bihi qala abu hanifa wa ahmad wa daud imam shafi'i wọ́n ní nínú mọ́sí àwọn onímọ̀ ẹ̀sìn o náà ni wípé kòkòrò lẹ̀ bí ejò bí àkekè bí bí bí ayan jùlán ó ní yínmíyínmí yínmíyínmí tí máa yínmí tí máa yínmí tí máa rí pìrì báyìí wọ́n tún máa pè nílẹ̀ lógi ògidìmọ̀ ògidìmọ̀ tún yàtọ̀ yínmíyínmí kan náà ni gbogbo wọn wọ́n ní gbogbo àwọn nǹkan yìí madhabi tiwa madhabu shafi'i annaha haram haram ni wabi ikola abu hanifa imam abu hanifa náà sọ bẹ́ẹ̀ bákan náà ahmed wa muhammad náà sọ bẹ́ẹ̀ wa daud kí nìdí tí wọ́n fi kó gbogbo ìrà gbogbo ẹ̀ tán fi kún ọ papọ̀ báyìí nítorí pé minal khaba'ith ntẹ́mi máa kọ̀ ni kẹ́nìkan ó béèrè béèrè ní ìsìnkú ẹ̀dá kùn sí yẹn lè jẹ́ ẹ̀sìn níbo lọ́lọ́run ti sọ nu Kùránì ká má jẹ́ ìsìn níbo ti sọ ká má jẹ́ ìsìn ìyẹn ni minal khaba'ith torí pé nínú ẹ̀gbin ni nínú ẹ̀gbin torí pé Ọlọ́run ọba ni ẹ máa jẹ marzaqakumullahu halalan tayyiban èyàn wàá sọ pé ẹ dákun ẹ bá ń pa bí esi bí ọwọ́ mẹ́ta o bá ń dànù ọbẹ̀ o mo fẹ́ jẹ lálẹ́ sẹ́mi ẹ̀mí gbà á so látara bẹ́ẹ̀ làwọn àfààfin lọ dúró lábẹ́ bẹ́ẹ̀ wípé àwọn hasharat wọn ní gbogbo wọn pátá wọn lẹ́gbìn ni wọn ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí torí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àwọn àfa náà náà àgírí lè rí ẹ̀. àfa wa Ibn Hasmi, àwọn tiẹ̀ ṣàlàyé wípé hasharat àwọn kòkòrò lọ́dọ̀ tí wọ́n ń tán kó papọ̀ mọ́ kòkòrò pọ̀ wọ́n ní gbìn gan nínú kòkòrò náà wà torí wípé àwọn hasharat méjì ni wọ́n pín sí. Si àwọn kan ń bẹ tó ṣe pé làwù nafsun sa ilà wàmọ́ laysa làwù nafsun sa ilà àwọn kòkòrò kan ń bẹ bẹ́ẹ̀ bá pa wọ́n ẹ̀jẹ̀ wọn máa dà lẹ̀ àwọn kan ń bẹ wọn ò lẹ́jẹ̀ èsì sọlẹ́jẹ̀ bẹ́jẹ̀ bá jáde gan ojú ẹ̀sìn níwọ̀n ní ọgbẹ̀ mọ́bẹ̀ kò lẹ́jẹ̀ tó lè dà àtàwọn kòkòrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfọwà Ibnu Hazmi nínú tíra àwa tó tá a mọ̀ tíra àwọn tá a mọ̀ sí alimuhala àwọn ní anal halzun wọ́n ní ìgbín gan nínú àwọn kòkòrò lọ́wọ́ o náà wá ní wàláyà ìlú akulu halzun libari wàláṣẹ́yì minal hasharati kulliha wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká jẹ ìgbín orí ilẹ̀ ṣe é pé ìgbín sí méjì àwọn kan bẹ́ẹ̀ nú omi gbogbo nǹkan nú omi ẹgbàgbé ọ̀rọ̀ ti yanjú lórí èèyàn halali ni wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká jẹ ìgbín orí ilẹ̀ torí pé nínú kòkòrò làwọn kà sí kàlùwásígì ó dà gẹ́gẹ́ bí ọmọ ilé náà ni kòkòrò gbogbo wọn wàlhànáfíìs anya wànámlì àwúrèbe ní àlọ́mọ sa àwúrèbe kòkòrò àwúrèbe lẹ́yìn fi ṣe àwọn fẹ́ jẹ ni wànáhàlì kòkòrò oyin gángan kì í ṣe oyin tó jáde lára rẹ o kòkòrò oyin o kéèyàn wá máa sá kéèyàn kí fi ṣe ọ̀fẹ́ dìjẹ́ wàdùbáàb bákan náà èsìn bákan náà wàdúùd ìdín kúlù àtọ̀yàrọ̀ tún wàgẹ́rù tọ̀yàrọ̀ yálà àwọn èyí tí ń fò ní àbẹ́yìí tí ó fò wàlùkúmọ́lù wàlùbàràgìl iná orí wàlùbákù ìdun wàlùbàhùnd ẹ̀fọn gbogbo àwọn nǹkan ìwàkúlù mọ́ kánà min ànúwà ìhà àti gbogbo ohun tó bá kó sínú pátá wọn ní haram ni lèkọ́ lè ìta àlà wọn nítorí pé Ọlọ́hun bá sọ pé hurrimat alaykumul mayta àti ṣe àwọn òkú ńbete léèwọ̀ fún yín wọ́n wá ní gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí òkú ńbete ló lè jẹ wọ́n èsìn sóòdù ni o ò lè rí jẹ àfikọ́ jẹ́lókùn ńbete. So wọ́n lọ́wọ́ sì tún sọ pé ilá mọ́tẹ̀ kẹ́ẹ̀tún àfàwọn nǹkan tẹ́ ẹ bá dùn so ìdí nìyí tó fi jẹ́ pé tá a bá wá wò wọ́n ní anna zakata fil maqdur alayhi la takunu illa fil halq àwọn nǹkan tá a lè rí gbámú tá a bá fẹ́ du ọrùn ni wọ́n ti ní àmọ́ du àdùn nǹkan ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe wípé náà àwọn kòkòrò kò ṣeé du a sì rẹ́rìí ànábì ò sàdáyan rí i pé ẹ lè jẹ wọ́n tá a bá ti sàdáyan rí fún pé gbogbo ẹ̀ náà nínú àwọn àṣàrà àti tá a lè jẹ ni. Afaawa ibnu hazim àwọn sọ bẹ́ẹ̀ kọ́lọ́mọba kó bá ayọ́nu sí wọn. n táwọn dúró lé lórí kókó méjì ni lóbi jẹ́ pé àwọn onímọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọn ò lẹ́rìí tí wọ́n dúró lé lórí kókó aláwọ̀kọ́ tí wọ́n dúró lé lórí wọ́n ní gbogbo kòkòrò pátá tá a bá gbogbo ẹ̀ látòkè délẹ̀ wọ́n nú àwọn kàbáyìí ni wọ́n ní tí ò wúlò ìdọ̀tí ni wọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn kò wọn ò ṣeé dú tá a bá sì fẹ́ pa nǹkan jẹ ó yẹ ká dù kò sí ọ̀nà tá a fẹ́ fi jẹ wọ́n àfi ká jẹ wọ́n ní mẹ́ta ká jẹ wọ́n lókun bété èyí dáhùn lọ́sìn ni ká má jòkun bété ìdí nìyẹn tó fi jẹ́ pé kò wọlé àmọ́ lọ́dọ̀ Imam Malik rahimahullah Imam Malik kọ́lọ́wọ́n bá kọ́ bá yọnu sí wọn nínú alimudawana alimudawana tíra tó pàtàkì nínú madhab Imam Maliki su ila malikun an shay'in yakunu fil maghrib yuqalu lahu al halzon wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ imam maliki pé kíní kan ń bẹ ní àwọn ilẹ̀ maghrib tán bá ní maghrib ń sin morocco ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní maghrib láyé ìjọ kò túmọ̀ pé morocco ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àwọn kan tí wọ́n yẹ ṣe lárúbáwá kan bẹ́ẹ̀ ń bẹ̀ wọ́n ń halzon halzon yẹn lọ́dọ̀ tí wọ́n bí ìgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ayukal ṣé èèyàn lè jẹ̀bi kọ́l imam malik sọ wípé àrọ́ omithila lè jarod pé lọ́dọ̀ tèmi bíi tata tánàbí ni a máa jẹ náà ló ṣe rí ẹ̀wọ̀n bùtí imam malik gbà yọ̀ ń jẹ torí pé tata sọ̀rọ̀ máa dùn náà bíi tata náà ni ma ukhidha minhu hayyan èyí tá a bá gbámú láàyè nígbìn fasulikọ àwa bọ̀ ọ́ shay'un masluq fasulikọ tá a wá bọ̀ láàyè àwòṣùwìyà abáàtì ẹ̀ sọ́nà epo gbígbá ni tá a dín bẹ́ẹ̀ fàlà àrọ̀ bí akele ìbàṣà pé èmi ò rí ẹ̀ṣẹ̀ níbẹ̀ torí pé kò sí bó ṣe fẹ́ pàjù bá a nà lọ. wàmà wájàdà mi ni umeitan ṣùgbọ́n ìgbín tó ti kú tó wá rí lẹ́sẹ̀ títì fàlà yukal ẹ̀ mọ́jẹ̀yún Imam Malik sọ báwọn. bákan náà fìlìmù ń takọ́ tíra mazhabi almaliki ni sẹ́rí muata imam malik àfàwà abulwalid alibaji àwọn ẹ̀kọ́ tíra náà kọ́lọ́wọ́n bá kọ́ bá kẹ́ wọn. ìdí ẹlẹ́ẹ̀kẹrin page one fifteen wọ́n ní ìdá thabata dhalik wọ́n lọ́rọ̀ tí imam malik sọ yìí tó bá rí bẹ́ẹ̀ fa hukumul alzun hukumul jarad wọ́n ní ìdájọ́ ìgbín nígbà náà bí ìdájọ́ tata òun náà ni torí pé kọ́ọ̀lá màálíkùn torí pé màá màálíkì sọ wípé zakatu ubi salki dúdú rẹ̀ àmọ́ bọ̀ ni àwọn yugorasu bi ṣẹ́ọ́kì àbí ká tiẹ̀ kí ẹ̀gún kan ká fi sin kó lè fi kú tẹ́kẹ́ bá ṣe pa náà nù wàl ibiru àbábẹ́rẹ́ kan la fi gun àtàyẹ múùtùmí dàlík kọ́sà ti kú wàyùsàmà lọ́ha ta'ala inda dàlík èyí ó wà ṣe bísímìláì nígbà yẹn bá fẹ́ pàwọn bóyá kankan ló fi gun ni bóyá sọ ní omi gbóná ni Imam Malik ní lọ́dọ̀ tí òun kò sí nǹkan tó burú ń bẹ̀ ọ̀rọ̀ Imam Malik yìí kọ́lọ́mọba kọ́ bá yọnu sí wọn àwọn àfáà ní àwọn ọ̀rọ̀ pín sí ọ̀nà mẹ́ta lérí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa jíjẹ hasharat lọ́dọ̀ àwọn hanafiya wọ́n ní gbogbo ohun tí bá ti ń jẹ́ kòkòrò tí ìgbín kó sínú ẹ̀ gbogbo ẹ̀ pápá táwọn haram ni lọ́dọ̀ táwọn hanafiya tọ́wọ́ kí mọ́sí àbú mọ́mọ́ àbú ànífà àwọn èyí jẹ́ bákan náà ní mọ́sí àbí ìmáàmù ṣàfìí àwọn fàdá yẹn rí sí wọ́n sọ àwọn kan nínú kòkòrò téèyàn lè jẹ àwọn kan téèyàn ò lè jẹ lọ́dọ̀ táwọn màlìkíyà àwọn ní gbogbo ohun tí ń jẹ́ kòkòrò àfẹ̀yítọ́lọ́ ń bá ní àmọ̀jẹ táwọn bí bá ní àmọ̀jẹ tá a bá sì tún gbé yẹ̀wò tá a rí pé kì í ṣe dọ̀tí kì í ṣe ẹ̀gbin kò lè kó nira bá a bisimilá so ló fi jáde mọ́tò àbú màlìkíhun ẹni tó bá ń jẹ ìgbín lẹ́nì orí orí ibẹ̀ ló kó sí bá ń jẹ ìsansan ibẹ̀ ló kó sí torí wípé ìjẹ́rìí kan wà nínú Kùránì àbí nínú súnà tó ní haramu ni kò sí ǹjẹ́ nǹkan yìí ṣẹ̀gbin ni ṣẹ̀gbin nìgbín jíjẹ rẹ̀ só lè kónira kankan bá ní téèyàn bá jẹ ajẹgbẹ kì í kò sí minal khabaif halala ṣé halali ni àwọn alukuran kò síbi tọ́lọ̀ ti sọ pé halal ni àwọn sunna kò síbi tánàbí sọ pé halal ni ṣùgbọ́n làwọn ọba sọ fún anú alukuran wípé òun dá fún wa khalaqalakum ma fil ardi jami'a òun dá ti ń bẹ lórí ilẹ̀ fún wa pàwọ́ lánìí wọ́n sì wádìí wípé ǹjẹ́ ànábì jẹ̀gbìn rí ànábì ò tiẹ̀ mọ̀ ti ń jẹ́ ànábì ò rí rí sallallahu alayhi wa sallam so látara adìẹ lẹ́yìn làwọn afáàfin náà kọ́ṣà ntí Imam Malik sọ torí pé jùmọ̀hóòrò ibi tí wọ́n lọ ni wípé gbogbo tí ń bá ń jẹ́ kòkòrò tí gbìn náà kó sínú ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká jẹ o ibi táwọn lọ nìyẹn ṣùgbọ́n Imam Malik àwọn dúró lórí wípé kò sí láì fi bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ táwọn afáà bá wá sọ̀rọ̀ ẹ̀rí àwọn àfa làwò èwo la fẹ́ mú bẹ́ẹ̀ èwo ló tẹ̀sùn wa àwọn tí wọ́n ní ọ̀rọ̀ Imam Malik ò wọlé wọ́n nítorí wípé ìmọ̀ fi ìgbín wé tata pé kì í àsùn yóò jọra wọn wọ́n nítorí wípé hasharot nínú kòkòrò òní tata wà anabi ló sàdáyẹnrí rẹ̀ lọ́tọ̀ ní tí wọ́n sì sàdáyẹnrí rẹ̀ lọ́tọ̀ yẹn hukumu khususiya ń bẹ fún un ẹ lè wàá máa fòun tún ṣe kìyàsù ní tí wọn ò sàdáyẹn rí wọn ní ìdí nìyẹn tó fi jẹ́ pé kìyàsù ìmáàmù máàlìkì ń kò wọlé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan lè ní àwọn èèyàn jẹ̀gbẹ́ bó ti wọlé ọmọ lérí pé kí ni o lórí pé wọ́n dúró lórí wípé ìgbín minal hasharat àmọ́ ìgbín tinú omi kò sí ìyàpọ̀ ẹnu láàrin gbogbo àfa kò sí ní tó burú mbẹ́ torí pé ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fún wa sọ́yìdùl bahari àwọn nǹkan tí ń bẹ nínú omi ṣùgbọ́n ọ̀rọ̀ ìmáàmù máàlìkì kọ́lọ́mù ọba kọ́ba ayọ́nú sí ìmáàmù máàlìkì àti gbogbo àwọn onímọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmáàmù máàlìkì tẹ̀sùn wọn lọ́dọ̀ tiwa tá a sì ta ko ntẹ́lómi ìbá sọ lórí tó bá hàn sí ìdí tá a fi ní ọ̀rọ̀ ìmáàmù máàlìkì tẹ̀sùn wọn lọ́dọ̀ tiwa pàápàá jùlọ lórí ìgbín òun náà ni pé àyà tá a ń ka yìí tá a fi yà yìí ọlọ́run ní kùlú mímọ́ Eh, razaqakumullah ọlọ́wọ́n bá ní wákùlù ẹ máa jẹ mimma razaqakumullah nínú àwọn ntọ́lọ́ wọn bá palẹ́sẹ̀ fún yín halalan àkọ́kọ́ nú ẹ̀ ṣé halali nìgbín sáramù ni kò sẹ́nìkan tó lè sọ tọ́ọ̀bà sọ mẹ́rin wá àmọ́ ìbátul asliya ẹ̀tọ́ ìpìlẹ̀ ń bẹ fún gbogbo ntọ́lọ́ wọn bá dá èyí tọ́lọ́run ọba ọba fẹ́ ká jẹ ni ó sọ ẹ má jẹ léyìí nígbà tọ́lọ́run ọba ò ti sọ wípé ẹ má jẹ̀gbí ìbáàtù àsìlíyà ó ń bẹ fún ọ̀kàlálá ó ti dúró nìyẹn tọ́yì ìbá ṣé ìgbín sẹ́gbìn ni naam ṣé ìgbín a sẹ́gbìn naam tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé mọ́tàbù Imam Málíkì àwa faramọ́ kì í ṣe pé torí pé ìpín wù o bàbá rí establish aṣọ ẹ mẹ́jà jẹ gbìmọ̀ o ṣùgbọ́n pẹ̀lú wípé ẹ̀rí tó ń mú wá ọ̀rọ̀ tiẹ̀ ń tẹ̀sùn wọn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí láfi balẹ̀ wípé kò sí sọ ìgbín di haramu lórí àlàyé tí mọ́ mọ́lìkì mú wá ọlọ́run ọba ní wá kú ló. واتقوا الله الذي أنتم به مؤمنون àfáwọn Sheikh Islam Ibn Taymiyyah kọ́lọ́mọ̀ bá kó bá a yọ́nú sí wọn àwọn ṣe ìkáyà ìjìmọ́ ìkáyà ìjìmọ́ wọn wọn ní aklul khabaith wa aklul hayat wal aqarib haramun bijimá il kéèyàn ó máa jẹ àwọn nǹkan tó jẹ́gbin àwọn tó jẹ́ ìdọ̀tí kéèyàn ó máa jẹ kéèyàn ó sì máa jẹ àwọn ejò kéèyàn ó máa sọ pé òun ó máa jẹ àwọn akéèké haramu ni pẹ̀lú ìpanupọ̀ gbogbo mùsùlùmí ìjìmọ̀ tí wọ́n sọ níbi kàbáyìsì yìí òun ló wá fà á ta fi kọ́kọ́ bira wa pé ṣé nínú kàbáyìsì nìgbín wà ní. àwọn wo ló lè sọ̀rọ̀ lérí wípé ìgbín sẹ́gbin ni àbí kì í sẹ́gbin ni àwa tí ó wà lọ́dọ̀ wa ni ìgbín ò sí nínú ẹ̀gbin tó bá wá rí bẹ́ẹ̀ ibì kan oṣù tá a sì fẹ́ gbà wọlé nìyẹn tí àwọn mọ̀záìbì tó kù tí wọ́n fi pè ní haram nínú ẹ̀ wọ́n gba bí kúbùsù wọlé wọ́n tún wá gba bí ádámù tẹ́ríkíà pé kì í ṣe é dú ọlọ́run sì sọ wípé ká má jẹ nǹkan tí wọ́n dùn so wọ́n gba abẹ̀yẹn wọlé ṣùgbọ́n maamu maliki òun ò ṣe ìṣirọ́tù yẹn falam tẹ̀sítẹ́rìtù malikiya dábùú malẹ̀ ìsàlàú dámusáìl àwọn nǹkan tí wọn ò bá ti ní ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ wọn ò lè tálẹ̀ dúdú wọn kì í sọ̀rọ̀ yàn tábà fẹ́ jẹ wọn lọ́dọ̀ maamu maliki yẹn ò ṣe ṣẹ́rìtù jẹ́bù ìjẹ́ pé tá a bá fẹ́ jẹ tata náà kò yí ṣe bá du yẹn ni kìyàs tí maamu maliki lọ rahmatulahi rahmatan wasiya ṣùgbọ́n tó ń bá a ṣe sọ yìí náà tálíkì àwọn ọlọ́wọ́ bó fi tó ọ̀rọ̀ méjì náà ni ó máa wáyé lérí ẹ̀ ẹ máa gbọ́ táwọn afáà kan sọ pé a kì í jẹ ẹ máa gbọ́ táwọn afáà kan sọ pé a lè jẹ kọ̀ wá mújà lọ́wọ́ èyí tó kàn sá wa pẹ̀lú ẹ̀rí òun là wá sọ yẹn wípé ìgbín jíjẹ kò sí láì fi bẹ́ẹ̀ wallahu alam lábẹ́ eléyìí ọ̀pọ̀lọ́ sáà jẹ́ àbá lè jẹ́ àti mú hadith wa lánàá tí tọ̀bí ibùkan lọ bá nabi sallallahu alayhi wa sallam onírò òjíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọ́sà lè fi so oògùn ìwòsàn ara anabi sallallahu alayhi wa sallam fanaha nabi sallallahu alayhi wa sallam àǹkọ́tìlẹ̀yìn anabi sì kọ̀ wípé o gbọ́dọ̀ pa adẹ̀tí sọ fún wa pé kọ́yídà ti wà lórí wípé mọ́ nuhiya àǹkọ́tìlẹ̀yìn fa akuluhu haram gbogbo ntọ́ bá ní ẹ má pa o àbí ntọ́ bá ní ẹ má pa àwọn nǹkan wọ̀nyí àgbọ̀dọ̀jà àwọn yẹn ni àgbọ̀dọ̀jà ọ̀pọ̀lọ́ àwọn àfáà wa ní ọ̀pọ̀lọ́ pín sí méjì dífúdọ́ ubariyu wà dífúdọ́rù bahariyu ọ̀pọ̀lọ́ orí ilẹ̀ ọ̀pọ̀lọ́ nu omi ibi tí kọ̀ǹkọ̀ ti wọlé nu àfàwà sheikh ibn uthaymin rahimahullah ọlọ́wọ́n bá kọ́ bá ayọ́nu sí wọn wọ́n bi wọ́n léèrè wípé ǹjẹ́ àlejò ọ̀pọ̀lọ́ àwọn ah, nílà wọ́n torí pọ́nà méjì ni wọ́n lè àlejò ọ̀pọ̀lọ́ o torí pé ọ̀pọ̀lọ́ torí ilẹ̀ ń bẹ tinú omi ń bẹ wọ́n ní ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ tinú omi wọ́n lè àlè jẹ́ nítorí pọ́lọ́hún tulẹ̀ ti sọ pé uhilla lakum saydul bahari wa ta'amuhu mata'an lakum wa lisayyara ọlọ́run ọba ní àwọn nǹkan nú omi ẹranko nú omi ó ti dẹ̀tọ́ fún yín láì sàdá yẹn rí kankan gbogbo ohun tí ń bẹ nú omi ó ti dẹ̀tọ́ a jẹ́ pé ìgbín inú omi ọ̀pọ̀lọ́ nú omi orúkọ tá a wá rí ká pé àbá pé kọ̀ǹkọ̀ àbá pé lọ́pọ̀lọ́ omi àbá pé lọ́pọ̀lọ́ tó bá láti jẹ́ pé nú omi àwọn àfa wa fi ṣẹ́rùtù sí pé bó o láṣẹ lè mọ̀ pé tinú omi ni wọ́n lòun náà ní nǹkan tó yẹ pé mọ́lá àyínṣó ìlà fìlìmà kọ̀ǹkọ̀ ò lè sẹ̀mí lórí ilẹ̀ àbí kọ̀ǹkan lè sẹ̀mí lórí ilẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé a àmọ́ nínú bú ṣèkì ṣe ń ṣàlàyé ẹ̀ téèyàn ò bá gbọ́ yé dáadáa èèyàn fẹ́ rò pé wọ́n kọ̀ǹdẹ́ẹ̀mù gbogbo ẹni torí pé wọ́n kàn sọ pé haram ni wọ́n kàn sọ pé lẹ́tọ̀ ó ti wá sọ pé haram ni ṣùgbọ́n èyí tí wọ́n ló lẹ́tọ̀ òun ni tinú omi èyí tí wọ́n ló jẹ́ haram òun ni torí ilẹ̀ òun lànà bí ń sọ sallallahu alaihi wasallam so pẹ̀lú ìdí yẹn a rí wípé tí kọ̀ǹkọ̀ ta nǹkan tó jẹ́ halali ni pẹ̀lú kó ń bẹ nínú omi taa bá wá gbé e yẹ̀ o tí ò bá wá jẹ́ kó lè kó ìpalára báwa bá ti tí ò sì lè jẹ́gbin ó ti wà nínú bá sọ pé wá kó lò yìí bá ó ti kó sínú ẹ̀. ìyẹn nìkan kọ́ mọ́sálàmí wá jáde wípé ń kọ́ masala jáde lórí ẹ̀ tá a bá lè jẹ́ sá a lè máa tà á gẹ́gẹ́ bí ìbéèrè tàná ẹgbẹ́ ń bẹ inú àwọn èèyàn míì tí kan tí wọ́n kó bi kan tí wọ́n wà á tàdé wọ́n wà lọ́mọ kó níbẹ̀ wọ́n wà lọ́mọ nùnú wọ́n mọ páàkì ìlú èbó náà sẹ́ǹdẹ̀ lọ torí pé oúnjẹ ẹja ni sáà lè ṣe ma hurrima akluhu hurrima gbogbo ntí ẹran jíjẹ fífi ṣòwò náà di haramu nínú àwọn hasharat àwọn ẹ̀gbin béèyàn bá rí ìdin tó sùjọ́ ń bì kan èèyàn lọ́mọ afárá yìí arókọ́ ó ti wà nínú khabaith ló fi jẹ́ pé ibẹ̀ yẹn ló ti wọlé ìdin ẹ̀gbin ni ntẹ́mi kọ́ ni a gbọ́dọ̀ jẹ́ ìdin àwọn afáwa tún lọ wọ́n tún bọ̀ wọ́n ní àmọ́ Mata walada mina tohir, fawa tohir. wa ma tawallada mina najis fawa najis ntọ́ba jáde látara ntoma mímọ́ ni èèyàn ti fi ẹran léyà pamọ́ sínú ilé ó ti wá ń lọ bí ọ̀sẹ̀ kan èèyàn wá tún lọ gbọ́n nù nígbà tó ti yá tó wá fẹ́ máa jẹ́ ó ṣeé ṣe káwọn ọ̀dín kan ó ti wà ń bẹ̀ ó ṣe wá ń jọ́ jẹ́ àìhàìpẹ́ ìdí wà ń bẹ̀ máa jẹ́ torí pé ó tà wá ládàmínà tọ́hìr ìdí ẹ̀yìn jáde látara tó mọ́n ó dẹ̀ tán tẹ́mi rẹ̀ ọba ti kọ́ tẹ́mi rẹ̀ ọba ti kọ́ tí ọba sì lè kónira bá ọmọ jẹran ẹ lọ àwọn afọwọ́sọ̀fọ́ ń bẹ̀ pé tọ́ba wá bá wọn jíjẹ ó lè jásí jíjẹ àmọ́ ìdín tó ṣe pé látara òkú ń bẹ ti ẹran tó kú tàwa ládà mí nà najis ibi ẹ̀gbin ẹ̀gbin ló bi ìgbẹ́ ìdí tó jáde ńbẹ ẹ wá lọ ń sa ìdí lórí àtàn haramu ni jíjẹ rẹ̀ haramu ni títà rẹ̀ ìdí nìyẹn tó náà bá sọ pé wá kúlù mimma razaqakumullahu ẹ halalan tayyiba tó lè kò sí tayyiba yẹn kò sí níbẹ̀ khabith nìyẹn minal khaba'ith àwọn afọ àtúnwá tún lọ pé ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀ní ńkọ́ crocodile nínú omi nísìn ń gbé àmọ́ àmọ́ pa ẹranko ẹgbẹ́ ẹ̀ jẹ ó sì lè pa ẹ̀ jẹ anabi sì sọ fún wa pé gbogbo ẹranko abìjà tó bá ti ń tó bá ti ń pa ẹranko míì jẹ tó bá ti ní náàbù àgbùdọ̀ jẹ bẹ́ẹ̀ sì ni ọ̀ni ó ní náàbù báyìí àbí òní àwọn afa wa wọn ṣiṣẹ́ pọ̀ lérí ẹ̀ sáàlè jẹ sáàlè jẹ ó ń bẹnu àwọn àfa àtọ́ ni àlè jẹ torí iná bù ṣùgbọ́n àwọn àfa sọ pé níbo ló ń gbé wọn inú omi ni só lè gbórílẹ̀ kò lè gbórílẹ̀ ẹ̀ máa jẹ torí pé ìtìláàkù sọ́ídùl báhárì yẹn ó ti fagilé gbogbo ẹ̀ ó bá láti jẹ́ wípé máa láyà ń ṣú ìlà fìlìmà gbogbo tó bá pé kò lè sẹ̀mí àfinú omi òkú rẹ̀ bó kú sínú omi gan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òkú mi tiẹ̀ tọ̀húrú máa òhù alẹ́hẹ́lù mẹ́yìtàtùhù ẹ̀ńtọ́ ku nú omi tẹ́ ẹ bó ku rẹ̀ nú omi ọkàn ṣeré lọ́jọ́ kan ọba rúkú ẹja mú un kọ́ lọ jẹ́ tí ò bá tí ì máa rùn rùn nìkan ló lè rọ́pò ti di khabitha ó lè kó nira bá ọ. ṣáàkì wa ń kọ́ yorùbá kí ni yorùbá ṣáàkì ẹja kan náà tí máa tóbi ó ní eyín í máa pààyàn jẹ ìmọ̀ dọ̀kọ̀jú omi nù àwọn àfáà gbé lọ wájú gbé lọ ẹ̀yìn wọn ní jíjẹ ni nítorí pé nu omi ní gbé mọ́ láyà iṣu ìlà fìlmà ló jápé nítorí wọn bá sọ fún wa nípa àwọn nǹkan tí ń bẹ nu omi àánú lọ́lọ́wọ́n bá fi ṣe fún wa láàfin lè mọ̀ pé àwọn nítorí wọn bá ṣe lẹ́tọ̀ọ́ ó pọ̀ ju tó ṣe léèwọ̀ fún wa lọ gbogbo tí ń bẹ nu omi jíjẹ lòun alákànnú jíjẹ ni ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n dúró lórí gbé gbogbo tí bá ti ń jẹ́ kòkòrò tó gbé méjì ni wọ́n pín nǹkan sí wọ́n pín hayawan hayawanat tí ò bá ti jẹ́ hayawanat yóò máa jẹ́ hasharat bí wọ́n ṣe pín nìyẹn àwọn animals lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ fíkìú tí wọ́n lẹ́sẹ̀ mẹ́rin tí wọ́n fi ń ṣe hayawanat nìyẹn ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti bí kòkòrò bí ejò gbogbo wọn yẹn hasharat ni wọ́n gúrùpù gbogbo wọn sí. Si làwọn fi gbé kú mu pé gbogbo asharat lọ́dọ̀ tàwọn haram ni tó bá yẹ pé lọ́dọ̀ tiwọn ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ní jẹ ṣùgbọ́n àwọn àáfàá wọ́n tún padà tún sọ ní sàdá yẹn rí ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan bákan náà wọ́n wá bi àwọn onímọ̀ léèrè pé ọ̀dà kí la fẹ́ sọ lórí àdán níbo la fẹ́ tó òun sí àdán kì í ṣe ku kì í ṣẹyẹ ọlọ́run ọba ní wa kulu mimma razaqakumullahu halalan tayyiba. wa kulu mimma razaqakumullahu halalan tayyiba. واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذ الوطوات الوطوات àdán ló ń jẹ́ bẹ́ẹ̀ tàbí alhafash náà ń pè ládàá ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lérí ẹ̀ gbogbo ẹ̀ ń lọ forí sọ kámẹ́jẹ́ lọ́dọ̀ àwọn hanabila wọ́n ní haram òní jíjẹ àdán lọ́dọ̀ àwọn shafi'iya wọ́n ní haram òní jíjẹ àdán lọ́dọ̀ àwọn malikiya wọ́n ní kìí ṣe haram àmọ́ makruhu ni gbé makruhu ni kájìnà sí i imaamu Nakhai kọlọmọ bá kọ bá ayọnu sí wọn kó tó kàn wọn lọ́dọ̀ àwọn hanafiya àwọn yapa ẹnu ó ń bẹ nínú wọn mọ́sáàbù imaamu Abu Hanifa àwọn kan láàlẹ jẹ àwọn kan láàlẹ jẹ ṣùgbọ́n àwọn jumuhur bainal karahiya wa tahrim láàrin pé ẹsà máa jẹ èèwọ̀ ni ntaakọ ni ó ń lọ́rọ̀ àwọn jumuhur lórí àdán imaamu Nakhai wọn ní kullu toirin halal illa al-khafash wọ́n ní gbogbo ẹyẹ tí ò bá ti ní kíní tán fi máa ìkànnà búhùn tí ò bá ti ní ìmáàmù náà kí ní gbogbo ẹ̀ halali ni àyàfàdán wọ́n ní torí pé wà innama hurrimat hadhihi wọ́n ní ibi tó fi jẹ́ haramu ni wípé lè anna a mustaqbatha ntí máa gba ẹ̀gbin mara ni ntí máa sẹ̀gbẹ́ ni látẹ̀sítẹ̀tì bu a al-arabu wà látàkùlù a nítorí pé àwa alárúbáwá tọ́lọ̀ ń fi sọ kùránì kalẹ̀ pẹ̀lú èdè wa a ò rà dán sí nǹkan téèyàn máa jẹ ẹ̀gbin la kà sí tọ́lọ̀ bá sì ti pè lẹ́gbin ọlọ́run pè lẹ́gbin níbàámu sí báwa náà ṣe mọ̀ ìdí nìyẹn àgùdọ̀ jẹ́ Imam Nawawi nù Majmu kọ́lọ́mù bá kọ́ bá yọnu sí wọn Imam Nawawi sọ pé al-khafashu haramun wọ́n ní àdán haramu ni ẹlòmíà fi mẹ́múra yìí ẹ̀rí nǹkan méjì tó ń kọlura wọn ẹmu haramu àdánà àwọn afáàgbẹ̀ni haramu sọkọlọ́n kọ́ sí àná wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọdẹ àdán nínú tó di wípé ọdẹ orí nǹkan mú délé tó bá ta ìbọn pa ẹ̀yọ kan báyìí ọlọ́lọ́mọ ya àdájọ́ jábọ́ èyí tó lálàáfíà náà rọ àwọn àfáà bayna tahrim wal karahiya náà bí ká jìnnà sí bákan náà erin wa ń kọ́ lánàá oníbèrè kan béèrè pé sáà lè jẹ irin èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó wọ́pọ̀ jù náà àwọn jùmùhúr òun náà ni wípé láyà jùúsù akilu lahamil fil kò ṣẹ̀tọ́ ká jẹ ẹrin irin wọ́n ní ò ṣẹ̀tọ́ wọ́n là máa lè ṣàǹfààní pẹ̀lú eegun ẹ̀ a lè lo eegun rẹ̀ awọ rẹ̀ a lè lò fáǹfààní ṣùgbọ́n ẹran rẹ̀ wọ́n ní ò lẹ́tọ̀ọ́ pé a gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ gbogbo àwọn jùmùhóòrùn náà àwọn onímọ̀ ni àwọn màlìkíyà àwọn lọ lérí wípé màkúrúwù lérin wọn ni ń ta akọ ni pé ká jìnnà sí a gbọ́dọ̀ jẹ́ wọn bí àáfàá wa asheikh al-allama sọ́ọ̀lẹ̀ bùnú fawzan al-fawzan wọn bí wọn ní béèrè wípé ǹjẹ́ a lè jẹ irin bí wọn nítorí pé ó ní náà kẹbírun ó ní náàbù níbi eyín eyín ọjà eyín eyín eyín ọ̀gàn ó ní báyìí ó ń ń wọ́n ní àmọ́ o eyín ọ̀gàn rẹ̀ yìí o láyọ̀ tẹ́rìsùbì yìí o kì í fi pẹranko ẹgbẹ́ rẹ jẹ o wọ́n ní kì í fi pẹranko ẹgbẹ́ jẹ o torí pé nínú àwọn nǹkan tí ń jẹ àṣà ìṣèlú tí máa jẹ gbogbo tí bá sì ń jẹ ni. àwọn tá béèrè béèrè wọn béèrè béèrè wọn wá kó àfa sínú sínú ìdààmú mọ́sálà àkọ́kọ́ ni wípé tá a bá ní ẹranko abìjà a gbúdọ̀ jẹ́ ṣé torí pé ti ní eyín ọ̀gàn ni àbí torí pé ń fi eyín ọ̀gàn yẹn pa ẹranko mi jẹ torí pé mi ń bẹ tó léyìn ọ̀gàn ṣùgbọ́n kì í pa ẹranko ẹgbẹ́ jẹ mọ́sálà mi lọ́wọ́ jáde bẹ́ẹ̀ so látara àdé eléyìí àfọwọ́ múnú Fawzan bí wọ́n ṣe dáhùn ìbéèrè náà wọ́n ní tọ́ ní táwọn mọ̀ ní wípé sẹ̀mìtù àdá sẹ̀mìtù anàlfùkọ́há àdúwùmí dàwátìl ànyábìlì muftarisa fáwọn haram wa ana ma adunnu ma sẹ̀mìnà anàlfìlà yúkàl ma sẹ̀mìnà bihada ma sẹ̀mìnà anàwó yúkàl. wàṣẹ́kù yakul hada nisbati la ma sẹ̀mìnà anàlmashayikh àfa ń sọ pé n táwa gbọ́ lọ́dọ̀ àwọn àfa wa nu má kọ́wọ́ bọ̀ mí lẹ́nu àwọn àfa wa ni a ma jẹ wọn ní haramu ni má bí mi ní kankan n táwa àfa wa sọnu. so walibabu mọ̀fútó lèlè ṣáàd ṣùgbọ́n gba mi bẹ àwọn àfa wa máa respect ọ̀rọ̀ àwọn tó ṣáájú ẹsẹ̀ jà àfi síbi tí wọ́n wí hun ẹran kúnlẹ̀ dùkẹ́ yàrá ìwé dandan láwọn àkúlẹ̀ erin lọ so mo rò pé bóyá jẹ́nu ọlọ́nkọ́sà àná wa látara àdìẹ lẹ́yìn gbogbo àwọn nǹkan yẹn báwọn afọ ase sise lọ́nu kó mọ̀ wá èyíkéyìí o fẹ́ àwọn afọ sọrọ lérí ẹ̀ láfi wípé ọlọ́run fún wa nínú Islam púpọ̀ ni ma fi dùn yàn tẹnìkan wá wẹ àáfàá lòun ẹ òun ṣe wàlímọ̀ ká ìdájú àbí ẹnìkan léèrè pé kí ló dé fi ṣe ògbélé káàkiri ń bọ́lá ẹjíkẹ́ ọ̀nà ẹ̀ ń gbà tó ń parí káìdátù ní ń parí gbogbo yẹn lọ́pàá ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́pàá dẹ́ka ìdátú jẹ́mẹ̀ wá o gbogbo àwọn ọ̀rọ̀ yìí táwọn afáà tó ṣáájú tí wọ́n ti sọ tí wọ́n sì mẹ́rìí wá lọ́tún tán mẹ́rìí wá lẹ́sì láti lè jẹ́ ká mọ kí ló tọ́ láti lè jẹ kí ni ò tọ́ láti lè jẹ wàkúlù mímọ rọ̀ṣàkọ́kùnmọ́lọ́ọ̀ وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. nígbà tọ́lọ́wọ́n ọba ti gbé píríncípù méjì kalẹ̀ fún wa ìyẹn làwọn náà ó fi wá máa wò ó ọlọ́wọ́n ọba ní halalan tọ́jìbá kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹlẹ́rìí pé ṣé ní tí mo fẹ́ jẹ ìsàlálì ni tó o bá wo gbogbo kùránì tó o rí tó o wọnú súnà tó o rí kò tiẹ̀ sí kò sílẹ̀ lárúbáwá gan débi pàànàbí o sọ pàànàbí jẹ́rìí wá wò pé ṣé tọ́yì bá ní torí pé inna Allaha tayyib la yaqbalu illa tayyiban ṣé n tó yẹ pé tó o bá jẹ́ ṣé kò lè kópa lára bá ọ ṣé kò lè kóba làáfíà ara rẹ tó bá wá rí i pé ó lè kóba làáfíà ara rẹ mọ̀ jẹ́ ó ti wà ní ntọ́lọ́ ń ṣe ní haramu náà nìyẹn ọlọ́run ọba wa ni wattaqullah. ọlọ́run ọba ni wàá tako lọ ẹ wá páyà ọlọ́run torí pé níbi àwọn ta ṣe lẹ́tọ̀ọ́ fún yín tẹ́ ẹ bá kíyè sára níbi ìfẹ́ afẹ́ jẹ níbi ìfẹ́ afẹ́ mu ẹ ní wòfin ọlọ́mọ ẹlòmíì ò tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ pé ah, dàgbà má bàa sọ ẹ tẹ mọ́tẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ láà torí pé n tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa gan pọ̀ ju èyí tó ní amájẹ lọ a gbófin ọlọ́run lérí ẹ̀ èyí tá wípé kò sí nínú ta kò sí nínú ta a jẹ ká jìnnà sí èyí tọ́lọ́run bá ní ká máa jẹ ká sì máa jẹ ẹlòmíì ó máa sọ wípé à ah, òun lọ sí hòtẹ́ẹ̀lì kan ẹran ẹlẹ́dẹ̀ náà gbó fún un bẹ̀tí kó máa dàbẹ̀ ni pé òun ń ṣe bí aró oko òun òun sá try láti láti manage ẹ̀ ẹ̀sìn òye ọ wá tako lọ ha ọlọ́run ọba ni ẹ páyọ ọlọ lérí gbogbo àwọn àlàyé tá a ṣe fún yín tá a ṣe ní wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ páyọ ọlọ́run ọba alẹ́ dé à ń tó ń bẹ̀rẹ̀ mọ́ ẹ bẹ̀rù ọlọ́run ọba ọba tó ṣe pé òun náà lẹ gbàgbọ́ ọba tẹ nígbàgbọ́ nú ẹ̀ ó yẹ kẹ́ bẹ̀rù ẹ̀ lórí gbogbo àwọn òfin tó ń gbé kalẹ̀ fún yín lórí àwọn ìlànà tọ́lọ́run ọba gbé kalẹ̀ fún yín wattaqullah ìyẹn túmọ̀ sí pé ẹ páyọ ọlọ́run ẹ máa dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fún yín tó bá lọ jẹ́ pé ntọ́lọ́run ọba ṣe léèwọ̀ ló pọ̀ ju tó ṣe ní àlàálì fún wa kí la fẹ́ ṣe tó yẹ pé gbogbo ntọ́lọ́run ọba ṣe ní àlàálì bóyá lójú mẹ́ta péré lọ tó wá ṣe gbogbo ìyókù ní haram jama kí la fẹ́ ṣe ọlọ́run bá fi ní wàtakùlà ẹ páyà ọlọ́run lábẹ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé wàṣukúrúlọ́à ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá wá ṣe fún wa yìí lókùrú gbàtà bá ti ń lò wọ́n ká máa dúpẹ́ fọlọ́run anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní tẹ̀yìn bá ń bẹ lórí nǹkan ọ̀gùn tí nǹkan ọ̀gùn bá dúró tó bá dúró tó dúró tọ́ ìdá sítáwà tó bá dúró tọ́ tí wọn náà dúró tọ́ lórí nǹkan ọ̀gùn wa bẹ̀ lọ́hùn subhana alladhi sakhara lana hada wama kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun. má sọ wípé ah, ẹ wo ah, ọkọ̀ ìfìtì mi bọ̀ hmm, má sọ bẹ́ẹ̀ ntọ́ sọ ni pé subhana alladhi mímú tó fún ọlọ́run alladhi sakhara lana hada ọba tó rọ ọkọ̀ yìí fún mi wàmà kunna lahu muqrinin ọkọ̀ kò kò rọjú bẹ́ẹ̀ ọlọ́mọjọ kọ yarí mọ́ yàn lọ́wọ́ ọ tẹ bírèkì tí kò ní kò ní kò ní gbé ẹ̀rí ẹ̀rí tí mùsùlùmí ọkọ sọ ọlọ́run ìwọ lọ́ọ́ rọ́ o bó ṣe ràkúnmí náà lóògùn ọlọ́run lọ́ọ́ ràkúnmí àlè dá ràkúnmí mú ẹ̀sìn agbára wọ̀ ọ̀ka ọlọ́run bá fi ní wọ́n tọkùlà àwọn ìdẹ̀ra tá a ṣe fún yìí tó o bá ti ń lo gbogbo ìdẹ̀ra wọn wà máa dúpẹ́ fọlọ́run máa dúpẹ́ fọlọ́run tó gbé kì í ṣe mí máa ṣe rẹ̀ tọ́lọ́run ò bá ṣe àwọn nǹkan yẹn nírọ̀rùn fún wa òun lábọ̀ ọ̀nulẹ̀ lámàdìẹ lápá ẹ̀ láàmú màálù lápá ṣé màálù wa rọrùn débẹ̀ ni ọlọ́run sì wọ́n ni ó sàkárahùn lánà sàkárà Allahu lánà hàdí ilbahayim ọlọ́run sì àwọn nǹkan ìletọ̀ fún ọ̀rọ̀ wọn fún wa kì í wá sagbára wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith imaamu muslim anabi jẹ́ kó wa wípé inna Allaha la yarudọ̀ anil abdi ọlọ́run ọba máa yọ́nú sí ẹrúsìn rẹ̀ àyè akúlẹ̀ àkàlàtàfà ahmadu aleya tó bá jẹ oúnjẹ kan kó sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀ ọlọ́run mo dúpẹ́ o wàyẹ̀ ṣùrọ̀bù ṣàrùbátàfà ahmadu aleya tọ́lọ́run ọba bá sì ṣe kínní fún o tọ́lọ́run bá bá fún ní nǹkan kan mu tó jẹ́ halali tó bá mú tán kó dúpẹ́ fún ọlọ́run lórí ẹ̀ inú ọlọ́run máa dùn ọlọ́run máa yọ́nú sẹ́nikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nígbà àwọ̀ jẹun tán sóò dúpẹ́ fọlọ́run ọkọ̀ tó ń lò so dúpẹ́ fọlọ́hún ẹ wá ní à ẹ mọ̀ kó ọlọ́ àmọ̀ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run à kékeré lélẹ́yìí ìkan tó ń bẹ lórí odò kò tí dé ẹ gbà tó bá dé la ilaha illallah àló dúpẹ́ fọlọ́hún nítorí wípé pé bàbá mi jó lówó èèyàn sọ pé kò lówó àwọn èèyàn ńlá làwọn ti ń jáde nínú ìran rẹ èèyàn sọ pé kò torí ẹ̀ jẹ́ èèyàn ńlá torí pé àfọ àsọ wípé tàmútul usudu fil gaaba àtijọ́ an wàláhàmù dọ́ọ̀nìta kòló lékè láàbò wà abudun kọ́dé àná mú àlà àrírí wàdùn nà sàbí. tẹ̀mú tún fi gáàbà àtijọ́ à. ولحم الضأن تام لحم الضأن تأكله الكلاب وعبد قد ينام على حرير وذو نسب مفارش التراب kì í ṣe mí màá ṣe rẹ kì í ṣe pé wọ́n lọ gbọ́n dé bẹ́ẹ̀ ẹlòmíín bẹ ká tó bí bàbá rẹ ló ti dá yé kọ́ra táyà táyà kẹ̀kẹ́ kò rà ọ wá ń lọ títì ọ ń fi ọkọ̀ ta omi sí ẹ la wọ́n tún wá ní ẹ̀rí wa ni pé bàbá yẹn ọjọ́ lọ kó kó kó lè gbéraga èyí lè ṣe fáàrí torí pé wọ́n kọ́ ló sọ pé kọ́ lóun ó ṣe ọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa bákan àfi kó máa tún jáde tó o bá ti mọ̀ pàdánwò ni kò sí gbéraga ń bẹ̀ mọ́ ṣùgbọ́n ìmọ̀ rí sí fáàrí òní bí gbéraga làbá àfihàn mú túlí úsúdù àwọn kìnìún tó ṣe pé àwọn ló làjù tàmùtún usudu filgaba àtẹjọ kìnìún wọn ń kú lébi sínú igbó tí wọn ò rí tí wọn jẹ nígbà míì wàlámù dọ́ọ̀nìta kólọ̀ lẹ́kẹ̀ẹ́la àwọn ajá ó sì máa fa ẹran ọ̀dọ́ àgùntàn ó fi máa panu láàrin ìgboro kìnìún tó sì jọba ogbó ebi sì ń pa kú sínú igbó tó wáyé pa gbára ni wà abudun kọ́díyànà mú àlà sẹ̀rẹ̀rẹ̀ nasabi mafare soho wà abudun ẹni tá a mọ̀ pé ẹrú ni bàbá rẹ̀ ẹrú ń bà bẹ́ẹ̀ kódà nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa sọ ẹ má sọ ọ́ ta o sórí bàbá àti lágbàdo ẹrú ni.